وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد فيا عباد الله الإيمان قول باللسان وإخلاص بالقلب وعمل بالجوارح يزيد بزيادة الأعمال وينقص بنقصها ولا يكمل قول الإيمان إلا بالعمل ولا قول وعمل إلا بنية ولا قول وعمل ونية إلا بموافقة ما جاء به نبينا صلى الله عليه وعلى آله وصحبه وسلم ولذا ينبغي على على العبد أن يكون قوام على نفسه مراقبا لربه مستحضرا قربه منه وأنه يعلم ما يوسوس به نفسه حتى كأنه يرى ربه فإن لم يكن يراه فإن الله يراه ويتبع على سره وعلانيته وباطنه وظاهره ولا يخفى على الله شيئا من أهله قال الله سبحانه وتعالى واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه وقال سبحانه وتعالى يوم تجد كل نفس ما عملت من خير محضرة وما عملت من سوء لو أن بينها وبينه عمدا بعيدا ويهذركم الله نفسه وقال سبحانه وتعالى يعلم خائنة الأعين وما تخفي الصدور وقال سبحانه وتعالى وكان وكان الله على كل شيء وقيلا وقال سبحانه وتعالى ألم يعلم بأن الله يرى قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم ليعلمن أقواما من أمتي يأتون يوم القيامة بأحسنات أمثال الجبال التهامة بيضاء فيجعلها الله سبحانه وتعالى حباها منثورا أما إنهم إخوانكم ومن جلدتكم ويأخذون من الليل كما تأخذون ولكنهم قوم إذا خلوا بمحارم الله انتفكوها رواه ابن ماجه وصححه الألباني رحمهما الله أيام الصلاة ẹ̀rí ọkàn ní tí a ní ká mẹ́nubà díẹ̀ ẹ̀rí ọkàn olùgbàgbọ́ òdodo ó ní ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo ṣe wẹ̀ àwọn gbólóhùn tí máa ń jáde lẹ́nu ni àwọn àrídájú àti àṣàyàn tí máa ń wá láti ọkàn àti àwọn aṣẹ́ tí ara gbọ́dọ̀ mú wá nítorí eléyìí ìgbàgbọ́ ẹ̀dá ìgbàgbọ́ olùgbàgbọ́ òdodo ó máa ń dínkù ó dẹ̀ máa ń ní àlékún bó ṣe jẹ́ wípé tí kọ́rẹ́ǹtì bá lágbára iná máa ń tàn yòò bẹ́ẹ̀ náà ni tí kọ́rẹ́ǹtì bá fẹ́ tó bá fẹ́ wálẹ̀ yóò máa ṣe iná ó máa ṣe ìmọ́lẹ̀ ó máa ṣe bẹ́lúbẹ́lú. Bẹ́lú kọ́rẹ́ǹtì olùgbàgbọ́ òdodo òun ni ìmánu rẹ̀ iṣẹ́ rẹ̀ ìmájí olókun bẹ́ẹ̀ náà sì ni ìgbésẹ̀ rẹ̀ jùlẹ̀ tàbí kéèyàn ṣe bàjẹ́ wọ́n máa ń jẹ́ kí ìgbàgbọ́ èèyàn mẹ́hẹ̀ tí ó fi di wípé tí ò bá mójútó yóò dàbí ìgbà tí ò sí ń bẹ̀ mọ́ kò ní sí tí ò lè dánwò níwà kò dẹ̀ ní sí tí ò lè sọ lẹ́nu kò dẹ̀ ní sí tí ò lè rò ní òkè o nítorí eléyìí ẹ̀rí ọkàn olùgbàgbọ́ òdodo òun ni wípé kó máa ṣọ́ ìgbàgbọ́ rẹ̀ ní gbogbo ìgbà ọkàn dandan kí èèyàn máa ṣègbìyànjú lórí eléyìí torí wípé kúlúkúlú inú ọkàn ẹ̀dá kò pamọ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ló fi jẹ́ wípé gbogbo òṣèṣì ìròyìn àti sọ̀rọ̀ sí mùsùlùmí ó yẹ kó máa jẹ́ kó dá lérí pé bí ìgbà tí ọba adẹ́dà ń wo òun ni ọmọ tó ń rò ọgbọ́n tó ń sọ. So ó dẹ̀ rí ní tó ń ṣe bóun ọba tiẹ̀ rí ọba adẹ́dà kọ́ mọ̀ pé ọba adẹ́dà káùntì Allah subhanahu ta'ala ó ń jẹ́ kí wa nígbà tó ń sọ fún wa nínú Ali Imran wípé sọ́rọ́tà Baqara wípé wa'lamu ẹ̀ mà dájú o anna Allaha ya'lamu ma fi Allah subhanahu wa ta'ala ọmọ tí kúlúkúlú nínú ọkàn yín o ní dáadáa tàbí tàìdá fàdàrúhù ẹ ṣọ́ra fọlọ́ torí ń gbà mí iṣẹ́ ọkàn tàbí kúlúkúlú ọkàn ó máa ń fàyà abẹ́dà torí wípé kò gbé ọba adẹ́dà síbi tó yẹ kó gbé sí i. Allah subhanahu wa ta'ala tún sọ fún wa wípé njọ kan bọ̀ o tajidu kullu nafsin ma amilat min khairin mahdara wa ma amilat min suu níjọ́ tí yóò kojú ẹ̀dá báyìí gbogbo sẹ́ẹ̀rì tí ẹ̀dá ló ṣe lè wù kó kéré tó ló fi jẹ́ wípé tó bá dijọ́ náà wọ́n máa sọ pé a ìbá jìnnà sóhun ìjọ yìí ìbá má ti ṣẹlẹ̀ kí wọ́n lé ọjọ́ ìjìnnà sóhun kọ́ má ti ṣẹlẹ̀ pàápàá torí kò sí tí ẹ̀dá gbélé ayé ṣe bó ṣe léwu kó kéré tó tàbí tó gbélé ayé sọ. So, tàbí tó gbélé ayé rò ní èròkèrò tí ò ní di kedere tí òun náà ń jọra nítorí eléyìí Allah subhanahu wa ta'ala wa parí àyà yìí pé wa yuhadhdhirukumullahu nafsa òun ọlọ́run ọba o òun kìlọ̀ ara òun fún wa fún àwọn ìdá. nínú àyà mi náà nínú suratul Ghafir ọba adébànjẹ́ olúwa yìí pé. ya'lamu qa'imata a'yun ìwòkuwò tọ́dá lórí àgàmbàgebè tí ẹ̀dá jíwò tọ́jẹ́ pé ọkàn jíwò ni ọba adẹ́dá mọ̀ wọ́n máa tó fò sòrò n tí ń ṣe kúlẹ́kúlẹ́ lọ́kàn tọ́kàn gbé pamọ́ tọ́ yapa sí n tí ń sọ lẹ́nu ọba adẹ́dá mọ̀ gbogbo ẹ̀ allah subhanahu wa ta'ala máa ń sọ fún wa wípé wa kana allahu ala kulli shay'in raqiba dájúdájú ọba adẹ́dàá ó jẹ́ ẹni tó jẹ́ wípé ń ṣọ́ gbogbo nǹkan kò sí tí ó bọ́ lọ́wọ́ ṣíṣọ́ rẹ̀. Allah subhanahu wa ta'ala ń tún wá sí ń wa nínú suratul alaq wípé alam bi anna Allah yara tí wọ́n mọ̀ ní pé ọba adẹ́dà ọ̀ka gbogbo nǹkan ní wíwò ní eléyìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó wá ń fi ń ṣe ìkìlọ̀ fún wa kí ni ìkìlọ̀ náà ó ní dájúdájú mo mọ àwọn kan tó jẹ́ wípé wọ́n wá sí gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà bí pẹ̀lú iṣẹ́ tí ó tóbi bí òkè tihama ti ń bẹ ní yemen òkè náà tóbi pọ̀ iṣẹ́ ẹrẹ wọn tí wọ́n ń gbé wá níjọ́ gbẹ̀ǹdà àlìkíyàmà yóò tóbi tó bẹ́ẹ̀ tọ́jẹ́ yí pé tá a bá fojú wò ó inú kẹlọ kí wọ́n wà o ìṣe tó yìí òjíṣẹ́ náà a fọyẹ̀jẹ̀aluha Allahu haba mantura ọlọ́run ọba fa iṣẹ́ ìkànnì bí eérú kò ní wúlò fún èèyàn ní wípé kò ní jèrè iṣẹ́ rọ̀gọ̀rọ̀gọ̀ tó mú wá sí gbangba ọjọ́ gbẹ̀ngẹ̀ alikiyama òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà wa ń tẹ̀síwájú amma innahum ikhwanukum àwọn tí mò ń sọ̀rọ̀ ọ̀hún yìí àwọn ọmọ ẹ̀yà yín náà ni. nínú gbàgbọ́ òdodo òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ sọ́lá ní wọ́n mi ń jí dẹ́tìkú ara ẹ̀rọ yín náà ni ara yín náà ni wọ́n òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ sọ́lá tó wá fi kún fún wa wípé wọ́n yà kúlú na lílẹ̀ lẹ́yìn kama ta kúlú bẹ́ẹ̀ náà yìí ṣe é sùn lóru látara wípé kẹ́ ẹ máa ṣe pẹ́pẹ́ ń forú fún ọba adẹ́dà ní dídìde lóru àwọn náà ń ṣe bẹ́ẹ̀ bọ̀ kí ló fà á tó fi jẹ́ wípé iṣẹ́ wọn ò wúlò fún wọn jẹ́ ọ̀gbìn ìdè alkiyama torí wípé wọn ò ní conscience wọn ò máa jẹ́ kí ẹ̀rí ọkàn wọn kó máa ṣiṣẹ́ ń gbogbo ìgbà látara wípé kí ni ìdá khala'u bi maharimillah tó bá ti di wípé wọ́n wà ní kọ̀rọ̀ ẹnìkan kan ò rí wọn wọ́n á máa gbàgbé wípé ọba adẹ́dà ń rí àwọn wọ́n wàá ta lu ntí ọlọ́run ọba ṣe léèwọ̀ ló ń mú tá à ń fi rí nínú àwọn ọmọ ẹ̀yà kìí ṣe pé kò kéwù kìí ṣe pé kò mọ̀ pé wọ̀ ni kìí ṣe pé kò mọ̀ pé ìyá ọlọ́run ọba ń bẹ fún nígbà tí ò lè súnmọ́ ọkùnrin ẹgbẹ́ ẹ̀ mọ́ ó ń súnmọ́yàwó rẹ̀ nínú ilé ìyàgbẹ́ subhanallah òjíṣẹ́ lọ́sàn àṣìlá ń kìlọ̀ ilé ó ní ẹgbọ́ yé dáadáa o allah subhanahu wa ta'ala ó ti fi àlàálẹ̀ fún ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ òdodo láti jẹ̀gbádùn látara àyàwó rẹ̀ ẹ lè gba wájú wọ̀ ẹ lè gbẹ̀yìn wọ̀ ẹ lè tọ́ bí ọ̀bọ. ẹ lè ṣe oríṣiríṣi ká fi bá mọ̀ wípé gbogbo àwọn oríṣiríṣi mẹ́tọ́dù yìí kì í ṣe ń tọ́pamọ́ fún tani òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbà wọ́ ibi ọba ṣe lẹ́tọ̀ọ́ ni kẹ́ ẹ wọ̀ o ẹ má wọ̀ bò ní torí ìyà tí ń ọba adẹ́dà kó jẹ́ kó kọjá ẹnu kó rin ilẹ̀ lọ́kàn kó dẹ̀ lápá látara ṣẹ wa pẹ̀lú eléyìí lọ́lọ́run ọba máa ń fi kún olùgbàgbọ́ òdodo lọ́wọ́ ló fi jẹ́ pé gbogbo bí wọ́n bá ṣe lè wù kí wọ́n kéré tó láwùjọ ọba adẹ́dà máa ń wà pẹ̀lú wọn gbogbo òkè ìṣòro tí wọ́n bá kojú ọba adẹ́dà máa ń sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. يا عباد الله عن ابن عمر رضي الله عنهما قال قال صلى الله عليه وعلى آله وصحبه وسلم ثلاثة مهلكات ثلاث مهلكات والثلاث منجيات والثلاث كفارات والثلاث درجات فأما المهلكات فالشيخ متاع وهوى متبع وإيجاب المهل بنفسه وأما المنجيات فالعدل في الغضب ورضا والقصد في الفقر والغنى وخشية الله في السر والعلانية وأما الكفارات فانتظار الصلاة بعد الصلاة وإسباغ الوضوء في الثمرات ونقل الأقدام إلى جماعات وأما الدرجات فإتعام الطعام وإفشاء السلام والصلاة بالليل والناس النيام وعن أبي ذر ذر رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق, وخالق الناس بخلق حسن ولابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وصحبه وسلم قال احفظ الله يحفظك احفظ الله تجد اتجاهك وعن أسامة بن الشريك أن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال ما كراك أن يراه الناس منك فلا تفعله لنفسك إذا خلوت رواه ابن حبان وحسنه الألباني رحمهم الله لا ọ̀dọ̀ akíkanjú ni nínú àwọn محمد صلى الله عليه وسلم ابن عمر رضي الله عنه. لا anhu fún wa ní oògùn tí ó jẹ́ kí ọkàn wa dúró déédéé lójú ọ̀nà tí ó jẹ́ kí ẹ̀rí ọkàn wa kó múnádóko ní gbogbo ìgbà ó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sallam sọ báyìí pé nǹkan mẹ́ta yìí máa mú kí èèyàn ní rí ìparun kọ́lọ́run ọ̀yà ọ̀yà parun ó ní nǹkan mẹ́ta yìí máa mú kí èèyàn yọ igi kéèyàn jèrè ó ní nǹkan mẹ́ta ní máa fún yàn ní àfọ̀mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ nǹkan mẹ́ta sì rẹ̀ ó máa mú kéèyàn gòkè àgbà ó ní nǹkan mẹ́ta àkọ́kọ́ tí máa mú kí èèyàn rí ìpanu fàṣíhùn kí èèyàn ya ahun débi wípé ntọ́ yẹ kó náwó sí kó mójútó. nínú àwọn ọ̀rọ̀ ara rẹ̀ tàbí tọmọ tàbí tìyàwó tàbí tẹ́bí kìí sí pé kò sí ọwà ṣùgbọ́n owó wọ́mà wàhálà mọ̀tẹ́bẹ̀ àti ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu kéèyàn ródòdó ńlẹ̀ kéèyàn rótìtọ́ ńlẹ̀ kó má mu kó wá máa tẹ̀lẹ́fẹ̀ẹ́nu wà ìjábọ̀ mọ́rìndínlẹ́sì kéèyàn jọra rẹ̀ lójú. nǹkan mẹ́ta yìí ni máa fàpá ń bá ẹ̀dá. òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam wa sọ yìí pé kí ni wàá máa kóyàn ayọ̀ nínú orú nǹkan báyìí. tìlọ́gọ́dọ̀ gbogbo ìgbà ọmọ ẹ̀dá ènìyàn nǹkan lè ṣẹlẹ̀ kó dúró. nǹkan dẹ̀ lè ṣẹlẹ̀ ńgbà míì kó yọnu kí wọ́n rẹ̀ dùn. kó ní nígbà tí ń bá ń bínú kọ́ má jẹ́ kó ta òun kó tí òun lè kọlu ọgbà ọlọ́run ọba níbi ọ̀rọ̀ fún àti níbi iṣẹ́ fún àti níbi ìròrí kí nǹkan ṣẹlẹ̀ mùsùlùmí ò sọ wípé níbo lòun ti kó eléyìí ta lòun ṣẹ̀ torí wípé kí ni kí lọ́ba adẹ́dà sọ kullan yusibana illa ma kataba Allahu nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí a o àfi tí ọlọ́run ọba ọba adẹ́dà tọ́ba ti kọ fún wa. mùsùlùmí nǹkan ò ní ṣẹlẹ̀ kó wá máa fi tì síbòmíì àyàfọ̀dọ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala mùsùlùmí ìṣọ̀rọ̀ rẹ̀ àtìṣe ọgbọ́dọ̀ jẹ́ kó yanjú lórí eléyìí gbogbo ìgbà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní nǹkan kejì tí tún máa ń fàkóyọ fún yàn ó ní wẹ̀lkọ́tù fìlfọ́kùrì wẹ̀lgínà kéèyàn máa ní déédéé ìwọ̀ntúnwọ̀ntì nígbà tí ó bá fẹ́ há tàbí nígbà tí ọlọ́run ọba bá ṣe ní gbẹdẹmukẹ fún yàn ìyẹn ni wípé ká ṣọ́ra fún ìlà àpà níta ní bùkátà sí kákàn má máa náwó fún un nígbà tí ọlọ́run ọba bá kẹwa pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tí ó bá wá fẹ́ hánà ká má bàrà jẹ́ kọjá àlà bí ìgbà tó jẹ́ pé àwa ń rojọ́ ọba dẹ́dà ká wípé ẹtún wo ní tó tún ṣe é o mùsùlùmí gbọ́dọ̀ sọ̀rọ̀ afẹ́lẹ́ yìí kí wọ́n á ní nǹkan kẹta tó jíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlá sọ pé máa ń rí àkóyọ wa khashiyatullah fi sirri wal alaniya ìpáyà ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba kí kọ̀rọ̀ ẹ̀dá olùgbàgbọ́ òdodo àti gbangba rẹ̀ kó dọ́gba pàápàá jùlọ afẹ́ kí kọ̀rọ̀ rẹ̀ kó yẹ kó yẹ kóró ju gbangba rẹ̀ lọ èyí ò ní wípé àwọn dáadáa tọ́jẹ́ wípé èyàn ò tiẹ̀ lè ró kankan pẹ́ẹ́dá lè ṣe ní gbangba òun ṣe ní kọ̀rọ̀ a máa mú àpèjúwe eléyìí wá gbogbo gbà pẹ̀lú Siddiq akbar abubakar siddiq radiyallahu anhu bó ṣe jẹ́ amirul mu'minin tó nígbà tó wà lórí òye orogún rẹ̀ níbi iṣẹ́ rí Umar bin Khattab ó ní táwọn bá ti ká subáàtì yóò pòórá yóò sáré máa lọ bìkan níbo ni máa lọ òun wá ní kóun ó tiẹ̀ tẹ̀lé níjọ́ náà arúgbó kan wà nílùú Madina òun ti máa ń wò wípé arúgbó yìí ò ní ẹni tí ó ràn lọ́wọ́ lórí gbogbo inú iṣẹ́ ilé òun máa ń lé kọjá wípé òun ó túnlé rẹ̀ ṣe òun ó wáyọ̀nù ọba adẹ́dà látara ṣe kídímà fún arúgbó yìí gbogbo ìgbà tó ń bá ti débẹ̀ òun ò rí kí wọ́n ti ṣiṣẹ́ yìí kí ló lè fà tá a lóra rẹ̀ ló ń bá ń tẹ̀lé lẹ́yìn ìgbà tó ń débẹ̀ wọ́n rí i pé Abubakar Siddiq rọ̀jàlá ànhu òun ló ti lọ́ọ́ ṣe gbogbo nǹkan yìí ìgbà tó ń débẹ̀ òun ah, ìwọ náà ni ó jẹ́ òun rí i pé kò sí nǹkan dáadáa kankan tó ń sọ pé òun ó lè àti kó ti gba wájú òun débẹ̀. Ah, olórí mi tó bá yẹ̀yàn lọ á sọ pé òun ó gbìyànjú ṣùgbọ́n kò fi í kò sọ wípé òun ó ràn ẹnìkan kan lọ òun fún ara rẹ̀ ní í ṣe torí pé kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní sanaa'ul ma'ruf ìmá ṣe dáadáa ó ní taqi halakat wa ahsat wa. sẹ́yìà kéèyàn máa gbìyànjú láti máa gbé ẹ̀wù láti ṣe dáadáa wọ̀ fún ara rẹ̀ ìmọ̀ ẹ lé aburú dànù fún yàn kèé jẹ́ kéèyàn rí ìparun kèé dẹ̀ jẹ́ pé káburú ọ̀ṣẹlẹ̀ sí yàn àṣẹ òdìṣẹ́ yìí yóò kà nǹkan kan là máa fi rántí nǹkan arábìnrin kan ní ru Riyadh ní Saudi Arabia ó ní àrùn tí gbogbo àwọn oníṣègùn ti sọ wípé wọ́n ń kàn kájọ fún un ní anytime ni ó jáde láyé kọ̀ wá sí ẹni tí ó ṣe ìrànlọ́wọ́ tí ó mójútó torí gbogbo àwọn ọmọ ti dàgbà wọ́n dẹ̀ ti jáde wọ́n wá gba ẹnìkan láti Indonesia wípé kó máa mójútó yáyì yáyì wá rí pé ẹni tí wọ́n gbà wá gbogbo ògbà kéésẹ̀ kan kéésẹ̀ méjì kéésẹ̀ mẹ́ta lóòjọ́ yóò kó sínú tọ́lẹ̀tì yóò pẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ mbẹ́ ah, ah, wàhálà tí wàá kọ̀ báyìí ló bá pè jókòó kí ló dé arábìnrin yẹn bá bú sẹ́kù kí ló fà á ó lóun ṣe ẹ̀bí máa ń lu àwọn torí pé kò sówó lòun ti ní kóun ó gbaṣẹ́ yìí tọ́yàn bá ti kún tó fẹ́ máa nù lára lòun máa ń sáré wọ toilet láti lọ fún dànù ìyá ìbá bu ẹkún kí ló ṣe ọkà iye owó tí ó gbà lọ́dún méjì ó kò lè lọ́wọ́ ó ní padà sílùú yín lè tọ́mà rẹ̀ tọ́ ọ bá tọ́mà rẹ̀ tán tọ́ ọ bá tún fẹ́ padà wá lẹ́yìn ọdún méjì kó pò wá a sì tó bó ṣe padà wá tó. yá ìbàdàn wà kò pẹ́ tó ṣe léyìí tán wọ́n gbé lọ sí hospital wọn ò ní àpẹẹrẹ nǹkan kan tí wọ́n fi mọ́. ló fi jẹ́ pé òjíṣẹ́ lọ́sọ̀lá àrà fẹ́lá wọ́n sọ pé sàrà àṣìṣe ìmá ṣe dáadáa ìmá mú kí ọba adẹ́dà kó gbé aburú kó gbé fòyàn ro nínú ẹ̀kọ́ tó jíṣẹ́ ńlá tó lára ọ̀sánlám tó tún kọ́ wa láti fi jẹ́ wípé ká máa ṣọ́ conscience wa láti protect conscience wa kí ẹ̀rí ọkàn wa lè bá a máa múnádóko oní ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá tó lára ọ̀sánlám tó sọ yìí pé tó lọ àìsàn máa kọ̀ gbogbo ibi tó o bá wà mà pé al-ubudiyya ìjẹ́ ẹrú fún ọba adẹ́dà ọ wà lórí rẹ̀ máa pa òfin ọba adẹ́dà mọ́ torí pé tó ń bá ti ń pa òfin ọba adẹ́dà mọ́ ní gbogbo ibi tó ọba wà ọba ọdọ́dọ́ ò ní í dá ọdá tẹ̀lé òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àfúlà wà fún ma báyìí ó ní wọ́n tẹ́bi sayyi'ata hasana tó ọba ti ṣiṣẹ́ àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni tètè wá nǹkan rẹ̀ kan láti fi ṣe pẹ̀kí rẹ̀ pẹ̀lú rẹ̀ kó fi lè bá a pa ṣiṣẹ́ yẹn rẹ́. èyí tó kéré jù ń bẹ tó jíṣẹ́ lásọ̀rọ̀ àtúnlá fún wa kí ni ó ní ká ṣàlùwàlá ká múná fúlà ara ká méjì wa ká ṣe tọ́wọ́bà ìwọ ọlọ́run ọba mo ti ṣe kì í ṣe ìyẹn nìkan sọ wà náà sàbẹ̀ asan tó ń bá ń bá àwọn èèyàn lò bá wọn lò pẹ̀lú ìbálòpọ̀ dáadáa torí wípé kí ni òjíṣẹ́ sọ nínú tí máa tẹ̀wọ̀n níwájú ọlọ́run ọba nínú iṣẹ́ èèyàn níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà téèyàn fi máa jẹjà téèyàn máa fi jèrè lẹ́yìn téèyàn tẹ̀sí ìgbàgbọ́ ó ní ìwà dáadáa tí gbogbo àwọn ṣe ah lágbájá ìrìn rẹ̀ látara bẹ́ẹ̀ ọba adẹ́dà ẹ̀rí tí wọ́n ń jẹ́ gbẹ̀yàn pẹ́ẹ́rì ẹni rẹ̀ nìyí kò ní lọ lásán. ojúṣe ńlá Muhammad sallallahu alaihi wa sallam. wọ́n á dojú ń kọ́ a òní hafizullah yahfazuk ọba nípa àdìẹ ọkàn rẹ nípa àwọn tó ṣe lọ́rùn àyàn wípé ká mú wá nípa bá ń ṣe ń bá ọmọ làkejì yìí ti ń ìwọ ọlọ́run ọba lórí eléyìí ọba ọ dá tiẹ̀. kì í ṣe lẹ́yìn nìkan òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá tó wá ń sọ lẹ́ẹ̀kejì sí ṣọ́ ìwọ ọlọ́run ọba fẹ́ tọ́n bá ń tí ń ṣọ́ ìwọ ọlọ́run ọba tẹ̀jídé ò tẹ̀jẹ́ ọ máa rí ọba adẹ́dà yóò máa ṣe pẹ̀kí rẹ̀ kí pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà tí ọba ti ń bùkátà sí Allah subhanahu wa ta'ala ń jẹ́ kílẹ̀ yìí nínú tíra alákùnrin al-Qur'an al-Karim mọ́ni wa man yattaqillah yaj'al lahu makhraja wọ́n yẹ dúkùn ní ẹ̀ńtúra yẹ tẹ̀sẹ̀ ẹni tó bá páyà ọlọ́run ọba látara wípé ń pa òfin rẹ̀ mọ́ gbogbo òkè ìṣòro tó bá wà ọlọ́run ọba ó jẹ́ kó rí àkóyọ yọ́dẹ̀ kẹ lọ́nà tí ó mọ̀ kì í ṣe ní ìlú kan òjíṣẹ́ náà fúnra rọ̀ fúnra nínú tó kọ́ wa wípé a lè máa lò kí ẹ̀rí ọkàn wa ó lè bá a máa fi múnádóko ó ní màkàrà tàn yẹra.

ní kọ̀rọ̀ قال نسأل الله سبحانه وتعالى فينا الخيرات وترك المنكرات وحب المساكين ونسأله سبحانه وتعالى أن يرزقنا إيمانا دائما وقلبا خاشيا وعلما نافيا ويقينا صادقا قوموا لصلاتكم يرحمكم الله